pé eléyìí esi ni ẹ̀sìn tó ṣe yí pé ó ti wà pa ẹ̀sìn tó ṣe pé ọlọ́run ọba ti pé kò bùkátà kankan bí ti wulẹ̀ ma kéré mọ́ àfi kọ́ tẹ̀lé kó o sì máa tẹ̀sìn bọ́lọ̀ ọba ti ṣe ni kò ṣe. àwọn ayé alukur'ani wà lọ́pọ̀lọpọ̀ àti àwọn àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá wà alukur'ani gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìlànà àti sunna èyí sì ọ̀rọ̀ lásán gbé kalẹ̀ àwọn nǹkan tá à ń bọ́ sọ àpè àwọn ètò wa ní ìlànà alukur'ani àti sunna ìwọ náà lè gbé alukur'ani rẹ o bá ti ń ta akọ kan ń sọ fi tọ́wà kí wọn náà máa ṣe kọ́ ọmọ àwòwò bákan náà ni àwọn hadith tábà sọ pé ní báyìí lọ́gbà wa ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ọ̀ wà sunna wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ nǹkan aburú ìníkéyìn ọmọ alukurani àti sunna wọ́n sì tọ́ka sí agbọ́dọ̀ jìnnà sí àwọn aládàádáalẹ̀ ẹjẹ́ awo alukurani nínú suratul Hashr aya ẹlẹ́ẹ̀keje ọlọ́wọ́n bá ní wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ọlọ́wọ́n bá ní gbogbo ntànà bíbá mú wá fún yẹn gbà ó gbogbo ntọ́ bá sì ní kẹ́ ẹ má ẹ jìnnà sí náà ni wọ́n náà ń gbọ́n o gbogbo ntànà bíbá mú wá kágbà gbogbo ntọ́ bá sì ní kí tọba kọ̀ fún yín kẹ̀jìnà sí bákan náà ọba ẹlẹ́dàá wa níbi títí ń kìlọ̀ fún wa wípé ká sọ́ra níbi àti yapa títà nàbì sallallahu alaihi wa sallam ká sì tún sọ́ra ká má dẹni tó yapa sí ìlànà rẹ̀ torí tá a bá lọ yapa sí ìlànà rẹ̀ aburú ọ̀sẹ̀lẹ̀ o àìdá òsè wa kọ́lọ̀ ń kọ́ aburú wa kọ́ ká àìdá sí wa. nínú áyà kẹtàlélọ́gọ́ta ọlọ́wọ́ bá ní فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو تصيبهم عذاب أليم ọlọ́wọ́ ní kí wọ́n ṣọ́ra o àwọn àtàní àwọn tí ń yapa sí àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n ṣọ́ra o kí fìtínà ọmọ bá ṣe wọ́n àbí kí ìyà ẹlẹ́tà ilé rò bá jẹ wọ́n. al Ibn Kathir rahimahullah nínú tafsiri wọn nígbà tí wọ́n ń ṣe àyà yìí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní yukhalifuna an amri àwọn ẹni tí ń yapa sí àṣẹ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń yapa sí àṣẹ ànábì kí ni àṣẹ ànábì òun náà ní kójú ọ̀nà rẹ̀ wọn ò fi sọ̀nà ìlànà rẹ̀ wọn ò fi ṣèlànà àlàkalẹ̀ rẹ̀ wọ́n takò ojú ọ̀nà tó ní ká máa gbàṣẹ̀sìn àwọn ọ̀gbá òfin tọ́làkalẹ̀ wọ́n takò àwọn eléyìí a máa wọn iṣẹ́ gbogbo wọn àti gbogbo èèyàn ọ̀rọ̀ gbogbo wọn àti ti gbogbo èèyàn a máa fi wọn tànábì wò ni ẹni tọrọ rẹ̀ ti ń sọ tí ó bá yapa sí tànábì iṣẹ́ ti ń ṣe tí ó bá yapa sí tànábì àwọn aláàpẹ wọn ò takò tànábì ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ ti ń sọ bá ti ń takò tànábì níbi ẹ̀sìn ọ̀tọ̀ ni tànábì máa bá yẹn sọ ọ̀tọ̀ ni tí wọ́n ń bára yé sọ. So, anabi a máa bá wa sọ̀rọ̀ ẹ ṣe dáadáa ẹ jìnnà sáì dá ẹ sìn lọ́hùn ẹ má ṣẹbọ sọ́lọ́hùn ẹ tẹ̀lé tòun ẹ má yapa sí tòun ìwọ wa ní nǹkan kan tó wọn máa ṣe ju kó wọn máa polongo oògùn lọ oògùn ni wọn máa polówó ó lè ní gbẹ́rẹ́ kan wà ìpè ìpéjú làwọn máa sin sí ó lè ní gbẹ́rẹ́ kan wà déédéé bí abẹ́ obìnrin làwọn ò sin sí ọwọ́ á ní wọ́n pè ọ́ láládàá dálẹ̀ kọ́dọ̀ ojú aládàá dálẹ̀ lọ ojú aládàáda lè lọ ọ̀rọ̀ rẹ̀ ń tó ṣe déédéé pẹ̀lú tànàbì sallallahu alaihi wasallam ìwà rẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe déédéé pẹ̀lú tànàbì sallallahu alaihi wasallam anábì wa tó ní a gbọ́dọ̀ ṣẹbọ bóyá ló ti wá lè ròǹjọ kan tó wàá lálà pé anábì gbẹ bọ lọ sórí ta Ọlọ́run mẹjẹ anábì tiwa àmọ́ wọn ní ọmọ kéésẹ kan kéésẹ méjì níbi tó ń ti gbẹ bọ sórí ta wọn ka ọmọ níbi tó ń ti gbẹ bọ kalẹ̀ lórí ta ẹnìkan nìyẹn ó ní nílùú kan àwọn parí sọ̀láàtì ìṣá lẹ́yìn lè máàmù àwọn ilé kan náà làwọn sì jọ ń gbé pẹ̀lú lè máàmù yẹn ṣùgbọ́n fún ìyàlẹ́nu òun ní ìgbà tóun lọ sí gbòòrò lẹ́yìn sọ̀láàtì ìṣá tóun ń padà wálé tó ti di ẹ̀yìn aago mẹ́sàn òun bá ba ti aṣọ kan bí aṣọ tí àwọn ọ̀sẹ̀ náà máa kó àwọn náà gbé ara mi ó ti aṣọ ọwọ́ igbá kan ni wọ́n ń súre sínú báyẹn ni wọ́n ń ṣe bàbá lè máa mú sàlámù alaykum asalaamu alaykum oníkọ̀ mọ̀dáhùn mo ní à ọ̀dáhùn báwo bó o lè ṣe fẹ́ dáhùn ọ̀hún àkókò tó ọba ipò ibi tójú òtì tì láyé àtàlùkìyàmà ni tó ọ̀hán ni ẹ tó tún yẹ káwọn tó máa ṣe sọ láti lẹ́yìn ṣe sọ láti lẹ́yìn ìta ni tọ́jọ́ ra wọn pé ìsìláàmù náà wà lélẹ́yìn ọ̀sẹ̀ bọ́ lásán ìsìláàmù náà lélẹ́yìn ọ̀hán ni wọ́n ṣe pè ọlọ́sẹ̀ bọ̀ kí ni wọ́n náà ṣe kí ló gbé lọ níbo ló ń gbé lọ ṣé bọ́ọ̀ ń bọ́ lọ sórí ìta ni wọ́n wá pè ọ́ ní ẹlẹ́bọ iṣẹ́ tó o ṣe náà wọ́n fi pè ọ́ ò ń bínú èèyàn ṣiṣẹ́ mẹ́kò wọ́n bá ń bi títí tú ẹ́ńjìnì wọ́n á o bàbá mẹ́kò inú wa ń bi kápẹ́ńtà láwa pè ọ́ ni. so wọ́n ẹlẹ́bọ ni ọ́ ẹlẹ́bọ ni ọ́ ẹbọ ló ń gbé káwọn bẹ́ẹ̀ náà ni nílùú kan ẹnìkan ni ìmáàmù ń ṣe ìmáàmù fáwọn ìmáàmù yẹn wá rùkù ìgbà tí ìmáàmù yẹn rùkù id card kan bá jábọ́ ní àpò gbáyà rẹ̀ id card jábọ́ mo rò pé iye ìmáàmù ọ̀sọ́ sípẹ́ di kàdíjà ọjàbọ́lá kò gbáyé òun ìmáàmù tí wàá jáde kúrò nínú mọ́ṣáláṣí wa lọ ọgbàgbé àìdí kàdí yẹn kalẹ̀ so àwọn èèyàn sì fẹ́ẹ́ ṣe afintófintó àwọn bá mú káàdì pé kí lọ́wọ́ á wà ń bẹ̀ àbí sẹ́wọ̀n bàbá ń ṣe tọ̀ wọ́n bá bá ń bẹ̀ pé ọmọlẹ́gbẹ́ ògbóni ni lè máàmù a'udhu billahi minash shaitanir rajim ọmọlẹ́gbẹ́ ògbóni báwo ìwọ mùsùlùmí ìwọ ló tún síwájú àwọn èèyàn mọ́ṣáláṣí

wọ́n pè bẹ́ẹ̀ mọ́sálásí ọwọ́ ń bínú à ẹbí tó ń ṣe nìyẹn ìwé ṣe mùsùlùmí ìwé ṣe mùsùlùmí so ìdínú tó ti jẹ́ pé iṣẹ́ rẹ ìṣe rẹ ọ̀rọ̀ rẹ sọ́dọ̀gba pẹ̀lú tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ti dọ́gba pẹ̀lú ẹ̀ ẹ̀yin lọ́lọ́run bá wí o ẹ̀yin tẹ ya pàṣítà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. alimami ibn Kathir rahimahullah ó ní ẹnikẹ́ni tọrọ rẹ̀ tí ìwà rẹ̀ tó bá ti ṣe déédéé ta nabi sallallahu alayhi wa sallam ònkọ́ lọ́lọ́run bá wí mi ṣùgbọ́n ẹni títí ẹ bá ti lè yapa síta nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ rẹ̀ yapa síta nabi àdúrà la nabi máa ṣe kì í pọ̀fọ̀ tọmọ kó máa pọ̀fọ̀ so ìwà rẹ̀ ó sì yàtọ̀ síta nabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ẹ máa rìn lọ síbi tó ti ṣe jihad anabi máa rìn lọ mọ́ṣáláṣí anabi ó máa rìn lọ sí maka lọ sí umra táwọn pé wọn ni ọ̀n gbẹ́ bọ́ lọ ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́n bá ń bá wí o ọlọ́ni ẹ o ẹ o nípa yíyapa tẹ̀ sófin o yíyapa tẹ̀ sófin ọlọ́wọ́n ní àti ní gbangba o àǹtòsò ìrẹ́hùn fìtìnà fìtìnà ó o ó nígbà yín ó lọ́kàn yín ẹ di ẹ di àbí ẹ ah, ọlọ́ndàkùn má fi gbogbo kéèyàn wá di kèfèrí lẹ́yìn ìmánì kéèyàn di mùnáfìkì lẹ́yìn ìgbà tó ti jẹ́ ẹni tó ṣe pé ń ṣàfọ̀mọ́ fọ́lọ̀ kéèyàn da aládàádáálẹ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà ayé yìí ayé yìí ayé yìí náà lẹ́fà ayé sí àníbi tá à ń lọ ń bà wá lẹ́rù ayé yìí ibi tẹ́ bá náà lẹ́fì sí ibi tá à ń lọ lẹ́rù ìdí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú àyà mi kúmọ́ ọlọ́run ọba tún pa wá láṣẹ pé ká máa tẹ̀lé òfin òun ó sì ń kìlọ̀ fún wa níbi yíyapa sójú ọ̀nà òun ojú ọ̀nà òun tó làgàra àgbọ̀dọ̀ yapa sí ọlọ́run ọba tún kọ̀ fún wa láti sọ́ra àgbọ̀dọ̀ báwọn ẹni tó bá ti takùtọ̀ lọ àgbọ̀dọ̀ báwọn sí ọlọ́run ọba ń sọ fún wa nínú súratul an'am nínú súratul an'am nínú àyà kẹtàléní àádọ́jọ nínú àyà kẹtàléláàádọ́jọ ọlọ́ni wa ń fẹ́ wọlé anna hadha sirati mustaqiman fattabi'u wala tattabi'u as-subula fatafarraqa bikum 'an sabilihi dhalikum wassaakum bihi la'allakum tattaqun ọlọ́ni eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run ojú ọ̀nà mi ní tọ́lá gaara gbogbo nǹkan tọ́lọ́ ìmọ̀ wà ní lọ́ọ̀là gara ni kò ní sínú pé kẹtún pẹkọrọ síbi kan ẹtún yà síbi kan kò sí ń tọjọ bẹ́ẹ̀ fẹtẹbìrú ẹtẹlé wọn náà rí tó ń bá ń gbọ́rọ̀ Islam wàá rí i pé àlàyé rẹ̀ ọlọ́gbọ̀nrán gandan ni kò sí ẹ̀yà sọ́tún ẹ̀yà sósì gbogbo ẹ̀ ló clear kò sí nǹkan kan bẹ̀ tó ti pa àwọn ẹ àwọn kan nìkan la lè sọ fún àgbàdo sọ fún àwọn kan ẹ ideology kan wà ń bì kò lè yẹ ọ kí ni ń jẹ bẹ. fẹtẹbìrú ojú ọ̀nà ọlọ́ọ̀ni ẹ máa tẹ̀lé wala tattabi'u subula ẹ má máa tẹ̀lé àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ tó ya pati tó lọ́n fatafarraqa bikum an sabili kọ́ mọ́ wàá di pé yóò mú yín yà kúrò lójú ọ̀nà àtọ̀lọ́n ha ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o látọ̀dọ̀ ọba ńlá wípé ọ̀nà àtọ̀lọ́n ni kẹ́ ẹ tẹ̀lé ẹ ò gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò lórí ojú ọ̀nà tọ́lọ́n lọ tọ àwọn ọ̀nà míì tí ó mú yín yà kúrò lójú ọ̀nà tọ́lọ́n dhalikum wassakum bih eléyìí ni tọ́lọ́n fi pa yín láṣẹ o la'allakum tattaqun tẹ́lẹ̀ bá jẹ́ni tí wọ́n máa páyọ̀ lọ. Mujahid ibn Jabr rahimahullah ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní wala tattabi'us subula ẹ má tọ àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ ó ní tùmọ̀ rẹ ní albidà' àwọn àdádálẹ̀ wọ́ṣubuhat àti àwọn àṣojú ẹ ò gbọ́dọ̀ tọ ojú ọ̀nà àdádálẹ̀ àti àwọn àṣojú. Ibn Abbas radiyallahu anhuma ó túmọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ba tó wá nínú suratu ali imran aya kẹfà lẹ́yìn tọgọ́rùn tọ́lọ́n sọ pé yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ndà alqiyam òun náà lọ́jọ́ tó ṣe wípé ojú àwọn kan nígbà tí ojú àwọn kan dúdú berekete níbi tí ó so okùn dé wọn ò dìjú magbárí látàrí ìbànújẹ́ eléyìí tí wọn bá pàdé lọ́jọ́ yìí Ibn Abbas ni fa amma alladhina biyaddat wujuhuhum ẹ̀ ráwọn ẹni tí ojú wọn tí ó mọ́lẹ̀ fa ahlu sunnati wal jamaa'ah wa ulul ilm àwọn náà làwọn tó ń tẹ̀lé sunna tí wọ́n sì ṣera wọn lóṣooṣù àwọn onídìí ẹ̀sìn ọlọ́run tí wọ́n ò pín yẹlẹyẹlẹ àtàwọn onímọ̀ wa amma alladhina iswaddat wujuhuhum ṣùgbọ́n àwọn ẹni tí ojú tiwọn tí ó ṣókùnkùn tí ó dúdú birikiti lọ́jọ́ tá à ń wí fa ahlul bid'i wad-dalala àwọn aládàáda lẹ́nu àwọn ẹni àánú lọ́gbọ́n yẹn èwo ló wọ̀ nínú àwọn tí ojú wọn mọ́lẹ̀ kò kúkú tẹ̀lé súnà lédè kúkúrú ẹ wọn láwọn ẹlẹgbẹ́ rẹ ọmọ abú ọ pé ìdàyí ṣé ìdàyí lọ́wọ́ ayẹkọ́ tẹ̀lé súnà wọ́n tó ti dọ́daràn láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ah, kọ́pẹ́ kọ̀pẹ́ nígbà tó ti kú bàbá ti kú nísìnyí ṣé tọ́ba wá padà lọ inú sáré pé ó sì ẹsẹ̀ gbé ó sì ọ̀nà tọ̀ ó sórí ibú sọ́wọ́n apàdà wálé ayé wa ṣàtúnṣe kò sáàyè rẹ̀ torí pé ọmọ pẹ́ ẹnìkan ò kú rí lágboolé kọ́ padà wá ṣàtúnṣe pé gbàgbé ti là kàn mú lọ kò sẹ́ni tí ọ̀dọ́ padà lọ ó lọ náà nìyẹn kí n mọ òdodo kí n mọ òdodo lásìkò kí n kú lórí òdodo ó pé mi ju káwọn jẹ́ pé mo á dọ́rùn tẹ́ mo á pé mo mú tọ̀ kí á láǹfààní ẹ̀ mọ̀ kò láǹfààní kan mọ̀ ẹ jẹ́ ká wo súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn àṣẹ tó wá nínú rẹ̀ nípa pé ká tẹ̀lé tọ́lọ́n ká tẹ̀lé ta nàbì sallallahu alayhi wa sallam ká jìnà sí gbogbo àdádálẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó tọ́ka sí léyìí ó náà ní sallallahu alayhi wa sallam tó ní iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin hadith yìí ó jẹ́ hadith أحمد الدارمي ahmed أبو داود àti abu dawud àti tirmidhi àti ibn majah àti alhakim tí wọ́n gbé jáde anábì ni ẹ sọ́ra fún àwọn àdádálẹ̀ o ẹ sọ́ra fún àwọn àdádálẹ̀ nǹkan láti ti mọ̀ pé táwọn máa ń sọ̀rọ̀ àdádálẹ̀ ni táwọn sọ̀rọ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn àti ntàǹtì jọ́sìn fọlọ́ ẹ sọ́ra fún àwọn àdádálẹ̀ nítorí gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni àdádálẹ̀ ò lóko méjì àfàdádálẹ̀ gbogbo àdádálẹ̀ kúmá ànú ni. النبي صلى الله عليه وسلم tún sọ nínú hadith mi ni etí ìmáàmù muslim gbé jáde àwọn sọhábà ní gbogbo gbàtà nàbí bá fẹ́ ṣe kótóbà ó máa ń wà nínú kótóbà rẹ̀ tí máa ń bá àwọn sọ̀rọ̀ yọ sọ pé fa inna فإن أصدق الحديث hadi hadi وأحسن sallallahu هدي wa sallam wa عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة tọ ó sì wá àlékún kan tó wá nínú rìwáyà mi eléyìí tí ò sí lọ́dọ̀ imam muslim gẹ́gẹ́ àwọn imam nàṣáyé wípé wọ́n kó lọ́bọ̀ọ́lẹ̀ alẹ́ títí náà anábì ni èyí tó jódodo jù nínú ọ̀rọ̀ òun náà ní tìrọ̀ ọlọ́run alukur'an eléyìí tó sì súnwọ̀n jù nínú mànà òun náà ní ìmànà tànàbì muhammad sallallahu alayhi wa sallam èyí tó wá burú jù nínú ọ̀rọ̀ òun náà ní gbogbo nítorí ti já àdádálẹ̀ nínú rẹ̀ gbogbo àdádálẹ̀ ẹ̀wẹ̀ àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ àlánà ni nínú àlékún tó wá wá lọ́dọ̀ ìmáàmù Nasa'i àti àwọn míì òun náà ni pé wa kullu dalalatin fin nar gbogbo àdádálẹ̀ inú náà ni gbogbo àdádálẹ̀ inú náà ni ẹ̀ wọ́n ní tó ṣe tẹ́gbẹ́ tó o bá ṣe kò sí ìbùyẹ̀ sí iná náà lọ́wọ́ bó o bá fi lè kú lórí ẹ̀ ẹ dákun sí ní tọ́wọ́ dáa ni ṣé lọ́yẹ kéèyàn tẹ́ bàtì lọ́yẹ kéèyàn tẹ́ kọ́ máa jẹ́ kó tún máa mú mi sí kọ́ máa wá sọ pé òun tó orí bídà tó òun kù sí lòun wáyé o èyàn amójútó súnà o lórí bídà tó ń kú sí ni o bàbá àti lọ́la gbẹ̀ǹdà kìyàmà á wò wò á rí tí ó là ti hàn láti ayé bì ló ti hàn ọlọ́run rán ànábì kan sílé ayé ànábì yìí a sì rí nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tó yẹ pé kánábì ò tó lọ ni wọ́n ti jẹ́rìí àlìjánà fún wa èmi wá sọ pé ojú ọ̀nà ti tẹ̀lé lórí rẹ̀ tí wọ́n fi dọ́mọ mọ́ wá ní kò pé mi mọ́ wọ́n á sọ pé ibẹ̀ lèmi ọba wà àlìjánà àlìjánà náà wọ́n sọ fún ọpọ́ fẹ́ ni wọ́n sọ fún ọpọ́ fẹ́ lálìjánà ni tó fi wá jẹ́ kójú ọ̀nà tó bá takuta ànábì sallallahu alaihi wasallam ní máa wùwọ́ ojú ọ̀nà tí ọba jẹ́ ti ànábì sallallahu alaihi wasallam lọ́tẹ̀wọ́ lọ́rùn ọlọ́dàkùn wọ́n ti wá lẹ́nu tó yẹ pé yọ́ọ́ máa wá aburú fún ara rẹ̀ tí ó fọwọ́ ara rẹ̀ tí ó fi sọra rẹ̀ inú àwọn tí ń tẹ̀lé súnà yẹn máa bí ọ ni à má dé nu wọn bí ọ mà káàtì pé nu wọn ń bí ọ yọ ọmọ lórí pé nu wọn ń bí ọ má jẹ́ kí ìlànà ànábì ò bí ọ má bínú ìlànà ànábì sallallahu alaihi wasallam sórí tí wọn ìbínú wọn tó ń bínú kò sí wàhálà o lè o lè máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àmọ́ má bínú lànà tà wa Muhammad sallallahu alaihi nítorí ńgbà tó bá sọ pé ìwọ ọ̀fẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ẹnikẹ́ni tó bá ṣe àdádálẹ̀ nǹkan kan nínú ẹ̀sìn wa yìí ní tí ò ti jára ẹ̀sìn yìí tẹ́lẹ̀ á da ẹrú rẹ̀ padà fún akramakumullah tí wọ́n bá sọ fún ẹ wípé akọ̀wé ọba ọ̀dà ìwé tó ọkọ ọ̀dà padà ó lóun ò lè fi irú rẹ̀ jíṣẹ́ fọba ọkàn rẹ̀ ó bàjẹ́ bàjẹ́ pé áá kí ló fi dáwé padà wọ́n fún bàbá náà ó ní a fún baba nírú ìwé jatijati tó ọkọ yìí báyìí táìtù baba gan ọkọ dáadáa pàtó wa pé nígbà tó bá ti kọ táìtù dáadáa ó túmọ̀ sí pé ní tí wọ́n wà nínú ìwé nǹkan kò ní wúlò tó wá ní à ó lè ṣàṣìṣe níbi táìtù ọ̀rọ̀ gidi nísìnyìnbẹ́ náà ọ̀sá làwọn ọ̀gbàrú ẹ̀ tí ọmọ kọkàn rẹ ọmọ bàjẹ́ ni àti rìn gbòòrò ọmọ tì ọ lójú báwo wá ní tọ́ba ọba tó ní wa tó ní gbogbo ń tà ní ọba tí ó pa wa tó ju wa dìde ọba tó ní àlùjánnà tó níná tọba kó gbogbo ẹrù rẹ ẹrù tó gbélé ayé ṣe iṣẹ́ tó ló gbélé ayé ṣe tán kángára gbogbo ẹ̀ tán lẹ̀mọ́ láyà ṣe eléyìí ó ń gan kọ́ ní tìjú òdodo ó ń gan kọ́ ní ìdójútì ni tí ò sí ìdójútì ni tó tún jù lọ wọn wá wí tán wọn á sọ pé o ti gbágbádá dáadáa lẹ́wọ̀ ó kú bá bẹ́ẹ̀ ni tí ó bọ́ lọ́rùn rẹ̀ ah, ikú ó bọ́ lọ́rùn nígbà tí wọ́n bá kú ṣe bọ́ bọ́ lọ́rùn pàdé ó sì gbà nínú ẹgbàá wa mi Ànábì ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá fi lè ṣiṣẹ́ kan tí kì í sàwàlà pálá ṣẹkóso á dẹ ẹrú rẹ̀ padà fún wọn dẹ ẹrú rẹ̀ padà fún gbogbo káyà rẹ̀ wọn dà padà fún àwọn àdéhìí yìí àti àwọn àdéhìí míì nínú àwọn ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa gbogbo ẹni tọ́ka sí pé gbogbo àdádálẹ̀ tí wọ́n bá fi lè dálẹ̀ tí wọ́n kì í bọnú ẹ̀sìn àdádálẹ̀ ni àti pé gbogbo àdádálẹ̀ nǹkan àná ni wọ́n sì da ẹrù ẹni tó bá ti wọ́n dá padà fún iná lọ ń gbọ́ yẹn náà lọ ń gbọ́ yẹn nítorí pé tí mú kọ̀pọ̀lọpọ̀ kan ṣìnà àwọn sábàbí ni nínú rẹ̀ ni pé wọ́n lè má mà wọ́n lè ipe táwọn ń ṣe yìí kìí sọ̀nà so téèyàn bá wá mọ̀ àlébù tí ń bẹ ń bẹ ọpọlọ títí lópin ìgbà tí ò bá ti ságídí àti ìfẹ́nu náà ròyìn nítorí pé tí agídí àti ìfẹ́nu tó bá kọ́ àìmọ̀ kan à ìparun ni o ìparun ni o nítorí pé ẹni tí ọmọ tí ọba lágídí tí ó sì jó ń fẹnu yóò rẹni ṣàlàyé fún un tí wọ́n bá ti ṣàlàyé fún un yóò lè farabalẹ̀ láti gbọ́ tí bá sòdodo òun náà sì máa rò pé ah lóòótọ́ ọ̀rọ̀ tá ń sọ yìí bẹ́ẹ̀ lórí o òun náà lè láǹfààní àti sọ pé òun wìdúrà ara òun kò ń di ìbàjẹ́ òun náà darapọ̀ mẹ́ni tí máa ń ṣe dáadáa àmọ́ ńgbà tí agídí bá kún tí ìfẹ́nu bá kún ní ó bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ bá pè ládàáda lẹ̀ kọ́ ya já dàda lẹ̀ náà torí pé òun ò lè pátì ní táwọn bàbá òun ṣe tí wọ́n fi kú sọ wá fẹ́ sọ pé bàbá nìsín orí ìsìnà ni bàbá kú sí ni ah lédè kúkúrú bàbá kú sórí ìsìnà bàbá kú sórí ìsìnà kì í ṣe wàhálà nítorí pé bàbá yẹn bóun ti ṣe lóye ma iná ló sin lọ́ọ̀ ma nígbà yẹn bóyá ó ṣeé ṣe kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa kó wo nǹkan kan míì ma wípé tọ̀ ọba ọkùnrin yìí báyìí ó gbìyànjú àmọ́ kò nímà kò sẹ́ni tó ṣàlàyé fún kò jẹ́ kó jẹ́ pé ọmọ tó da ní dáadáa kó fi tẹ̀lé tó fi kú ọlọ́run bá lè sànù àmọ́ wọ́ ò láwàá wí kankan tọ́ a máa ti ràn má bàbá kan sẹ́yìn àti bàbá kan ti jẹ́ kó rí kinní kan ló kú sí ìná ìwọ náà tọ̀ tí wọn náà fi parí ayé rẹ̀ kọ́ ọ lọ́ọ́ mà kọ́ ọ lọ́ọ́ mà wípé kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àná ni. Al-Imam rahimahullah nínú tíra wọn nínú tíra wọn Jami'ul Ulumi wal Hikam wọ́n ṣàlàyé fún wa ń bẹ yẹn nígbà tí wọ́n ń ṣe àlàyé hadithi yìí wọ́n lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní kullu bid'atin dalalah gbogbo àdádálẹ àánú ni wọ́n ní bẹ nínú jawami'ul kalim àwọn ọ̀rọ̀ tó ti pé wọ́n kéré ní gbólóhùn wọ́n pọ̀ nítumọ̀ tó wáyé pé kò sí nǹkan tó lè jáde kúrò nínú rẹ̀ gbogbo àdádálẹ̀ àánú ẹ̀rí pé ní ìsìtẹ́ nìkan máa ń sàdáadáa lẹ̀ yóò ní ẹ mú ẹ̀rí wá ní alukur'an àti sunna wípé nǹkan tí mo ń ṣe yóò da à ẹ̀rí ò ní ìdíkẹ́ máa wá lọ jìnnàjìnnà wa kullu bid'atin dalalah gbogbo àdáadáa lẹ̀ ànú ni tàbí nǹkan tí wọ́n ń ṣe ṣe sunna ni ìwọ́ wàá mẹ́rìí wá lórí pé sunna ni mi ò fi ní jẹ́ pàdé ìsì ìtìbáwí wọn náà tí wọn á ní kọ lọ mẹ́rin wa ọwọ à ń gbọn tíra pẹ́pẹ́pẹ́ ọwọ àjókòó sí ìdí tíra ìjọ mẹ́ta mẹ́rin ẹ dákun tá a lè rí ẹ̀rí kan tó sọ pé kìnnì kan dá ẹ dákun à ń wà kí lọ ń wà kí lọ ń wà ká ṣé ọ̀wọ̀kú lẹ́bí tá a ti ń bọ̀ lálẹ́ òtítọ́ ó ti tú ọ torí kò sí bí okun ẹni tí ń sàdáadá lẹ̀ ti ṣe lè yí tó tẹni tí ń tẹ̀lé súnà ò lè fi àlòkù ọ̀bẹ gé dànù. so al-Imam Ibn Rajab ó ní àdìsí tẹ̀rí yìí huwa aslun ìpìlẹ̀ ńlá kan ni nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wọ́wọ́ shabihum bi qawlihi sallallahu alayhi wa sallam wọ́n ló jọ ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad ẹnikẹ́ni tó bá fi lè sàdáadáa lẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí ní ti sara ẹ̀sìn yìí tẹ́lẹ̀ á da irú rẹ̀ padà fún un tọ nígbà torí ẹ gbogbo ẹni tó bá fi lè dá nǹkan kan lẹ̀ tí ìsàrẹ ẹ̀sìn tó wá lọ mẹ́sìn lọ́rùn onítọ̀hún o ó ti ṣe àánú ẹni tí ń ṣe àánú ló ṣe ẹ̀sìn kò sì sí tọ́kẹ̀sìn pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn bóyá nǹkan yẹn ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ni àbó ní í ṣe pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ń sọ lọ́rọ̀ àbí wọ́n ń ṣe níṣẹ́ ọ̀hàn ni àbí ọ̀pamọ́ tọ́ eléyìí tá a bá wá rí apá kan nínú àwọn aṣíwájú rere tí ó wá sọ nípa nǹkan kan tó ní ni'matul bid'atu hadi lẹ́wọ̀ àtẹ̀rí Umar radiyallahu anhu nínú oṣù Ramadan báyìí ó kó àwọn èèyàn jọ torí pé yẹlẹyẹlẹ làwọn èèyàn máa dúró nínú mọ́ṣáláṣí tẹ́lẹ̀ oníkálukú ó máa ṣe kìyàmù léèlì tiẹ̀ lọ́tọ̀ oníkálukú ó máa ṣe sọ̀látù tàràwíhì tiẹ̀ lọ́tọ̀ kéwútẹ́ nìkan ké ó lè má mẹ́ni kejì ṣe làákà ìpẹ̀lú bí tó ń ké tó ń dé Umar wa kó wọn jọ lẹ́yìn Ubay ibn Ka'b radiyallahu anhu ó ní kí Ubayy kọ́ máa ṣe lè máàmù fún wa kí gbogbo wọn tò sẹ́yìn rẹ̀ wọ́n sì tò sẹ́yìn rẹ̀ ó wá àtijọ́ kejì síjọ́ kẹta Umar wa jáde wa ó wá bá gbogbo wọn kí wọ́n ti tò lẹ́sẹẹsẹ lẹ́yìn lè máàmù kan àgbóhùn ẹnìkankan àfọ̀hún lè máàmù inú Umar ibn al-Khattab wa dùn ó wá ní ni'matul bid'atu hadi Ibn Rajab wọn fèsì fún so ibn ibn rajab ní ìtumọ̀ eléyìí fa innama dhalika fil bid'il lughawiyyati lash-shar'iyyah tẹ́ ẹ bá gbọ́ tọkàn náà aṣáájú rere tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn èdè lárúbáwá ní sọ kìí ṣe pédè ṣẹ̀ríyà èdè lárúbáwá ní sọ kìí ṣèdè ṣẹ̀ríyà àmọ́ gbogbo àdádálẹ̀ nínú ṣẹ̀ríyà àdádálẹ̀ ní ìsìnàsíní ànú bóò ni ẹ máa ṣe sọ̀látù tàràwí àbí kìyàmù lẹ́yìn níjàmá bóò ló ti fẹ́ jáde dálẹ̀ ṣé bá nàbí sallallahu alaihi wasallam lọ́kọ́kọ́ síwájú àwọn sàhábà síbẹ̀ anábì sì pàtì nítorí báwọn yẹn ṣe ń túyáyá túyáyá jáde kọ́mọ̀jẹ́ pọ́ lọ́wọ́ bọ́ọ̀ lọ sọ́dọ̀ràn yẹn ọlọ́run sì ní sọ́dọ̀ràn yẹn mọ́ lẹ́yìn kó anábì sallallahu alaihi wasallam ìdínú tún wẹ́rì míì mú wá lórí tó fi sọ wípé àdádálẹ̀ kan dáa ó sì ní rẹ́rìí mú wá والسلام عليكم ورحمة الله وبركاته